فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع عباد الله اتقوا الله افعلوا مأموراته واتركوا محذوراته واعبدوه وأخلصوا له العبادة ولا تشركوا به شيئا وطهروا قلوبكم من أدران الشرك ولا تنجسوا أبدانكم بالمعاصي والذنوب ولا تفسدوا الأرض بالمخالفة بعد إصلاحها واعلموا أن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم ويقول سبحانه ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض ما عملوا أيها المسلمون إن أبولا وشبيئه من الأمراض الضارة القاتلة الفتاكة إنما بسبب المخالفة وهي عذاب من الله المنتقم جزاء على سعينا الفاسد ثبت في مسند الإمام أحمد من حديث أم سلمة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا ظهرت المعاصي في أمتي عمهم الله بعذاب من عنده فقلت يا رسول الله أما فيهم يومئذ أناس صالحون قال بلى قلت فكيف يصنع بأولئك قال يصيبهم ما أصاب الناس ثم يسيرون إلى مغفرة من الله ورضوان إن المرض والبلاء والوباء والفتنة كثيرا ما تحدث بسبب المخالفة كما ثبت في سنن ابن ماجة من حديث عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال كنت عاشر عشرة رهد من المهاجرين عند رسول الله صلى الله عليه وسلم فأقبل علينا رسول الله بوجهه فقال يا معشر المهاجرين خمس خصال وأعوذ بالله أن تدركوهن ما ظهرت الفاحشة في قوم حتى أعلنوا بها إلا ابتلوا بالطواعين والأوجاع التي لم تكن في أصلافهم الذين مضوا ولا نقض قوم المكيال ولا نقض قوم المكيال والميزان إلا ابتلوا بالسنين وشدة المقنة وجور السلطان وما منع قوم زكاة أموالهم إلا منع القدر من السماء فلولا البآهم لم يمطروا ولا خفر قوم الأهدى إلا سلط الله عليهم عدوه من غيرهم فأخذوا بعضهما في أيديهم وما لم تعمل أئمتهم بما أنزل الله عز وجل في كتابه إلا جعل الله بأسهم بينهم أيها المسلمون تحدث الزلزلة بسبب المخالفة ذكر ابن أبي الدنيا عن أنس بن مالك رضي الله عنه أنه دخل على عائشة رضي الله عنها هو ورجل آخر فقال لها رجل يا أم المؤمنين حدثينا عن الزلزلة فقالت إذا استباه الزنا وشربوا الخمور وضربوا بالمعازف غار الله عز وجل في سمائه فقال للأرض تزلزلي بهم فإن تابوا ونزعوا وإلا هدميها عليهم قال يا أم المؤمنين أعذابا لهم قالت بل موعظة ورحمة للمؤمنين ونكالا وعذابا وسخطا على الكافرين فقال أنس ما سمعت حديثا بعد رسول الله صلى الله عليه وسلم أنا أشد فرحا فيه مني بهذا الحديث وقال كعب إنما تزلزل أي تزلزل الأرض إذا عمل فيها في المعاصي وترعد فرقا من الرب عز وجل أي يطلع عليها أنزل الله بلاء بسبب المخالفة ثبت عن عطاء بن أبي رباح عن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا دن الناس بالدينار وتبايعوا بالعينة واتبعوا أذناب البقر وتركوا الجهاد في سبيل الله أنزل الله بهم بلاء ولا يرفعه عنهم حتى يراجعوا دينهم عباد الله راجعوا دينكم استغفروا ربكم ثم توبوا إليه لأنه إذا سببت المخالفة هذا المرض العضالة الذي يقال له أبولو أدي أبولو فلا يزيله الماء والملح الذي أمله عليكم جوسوا سيناغوغو وأمركم أن تكتسلوا به هذا اليوم فقط إن كان المرض بالمخالفة فهذا مخالفة أيضا ذلك بتصديق الكهان الذي حذرنا الرسول صلى الله عليه وسلم عن ذلك قبلا من أتى عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد أيشفي الماء والملك المقتسل بهما يقول سبحانه وتعالى فإذا مرت وهو يشفيني ولا يعني أننا نمانع الدواء اللاشركية ولا الكهانية الذي يصفه الأطباء لأمنا الثقات أيها المسلمون يقول الحسن إن الفتنة والله ما هي إلا عقوبة من الله عز وجل على الناس ربنا اكشف عنا العذاب إنا مؤمنون اللهم ارفع مقتك وغضبك عنا يا أرحم الراحمين اللهم اشف مرضانا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أقول ما تسمعون أستغفر الله لي العظيم لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربه استغفروه ثم توبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد أيها المسلمون اتقوا الله تبارك وتعالى وجنبوا ما يسبب غضب الله عليكم adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ òun la fún ọba àṣọ nínú dẹ́dà àti níkapá lórí ẹ̀dá àti ìpèsè fẹ́dà àti fún ọba náà orúkọ èyí tó ṣe kó da ọ̀kẹ́kọ̀ọ́ dẹni ọlọ́run ọba nínú àwọn òròyìn rẹ̀ tó ga jùlọ ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa jẹ́ sẹ́ńtì òní sí ànẹ́bí mi lẹ́yìn rẹ̀ mọ́ òun náà ní ànẹ́bí Muhammad ìyẹn ló sìn ọlọ́run ọba ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba àlékẹ́ ọlá gbogbo nǹkan tó bá jẹ́ ṣe ọlọ́run ọba ní kẹ́jẹ́ ká máa ṣe má ṣe ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí ẹ ká sìn ọlọ́run ọba nìkan ká dẹ̀ sàfọ̀mọ́ ọjọ́ sìn fọ́lọ́run ẹ má fi nǹkan kejì ọlọ́run bá nù ìjọsìn o ẹ tún wá fọ ẹ̀mí yín mọ́ kúrò níbi àwọn ìdọ̀tí ẹ bọ́ ẹ má dọ̀tí ara yín pẹ̀lẹ́sẹ̀ àti yapa ọlọ́run bá ní ẹ má balẹ̀ jẹ́ ẹ má balẹ̀ jẹ́ ẹ má balẹ̀ jẹ́ pẹ̀lú ìyapa lẹ́yìn ìgbà tílẹ̀ fi dà tẹ́lẹ̀ kẹ́ wàá lọ mọ̀ yín bá sọ kèé yí dáadáa tó ṣe fún jọ̀ọ̀kan padà títí táwọn ní omi dá láìda ọlọ́run máa wá fún wọn láìda tí wọ́n máa jẹ̀sán ìjìyà fẹ́ wọn tí wọ́n ṣe. ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún sọ fún ẹnu àyà mi wípé ìbàjẹ́ àìfararọ ìpayín keke ìdààmú wàhálà àìsàn ó hàn lórílẹ̀ ó hàn lódò pẹ̀lú tí ọwọ́ àwọn èèyàn nítorí kọ́lọ́hún lè fún ọ̀tọ́ wò apá kẹwọn kìí sí gbogbo ìyá wọn dáadé là ń jẹ yìí o díẹ̀ nínú jìyà wàkíwàtà o ẹ̀yin onígbàgbọ́ dodo. àbó ẹ̀bólà tí wọ́n ń wí àtàwọn jọ nù àwọn àìsàn tó burú tí máa ń pani nípakúpa wọn lé lọ eléyìí ní àdẹ́wò ni kò sí nǹkan kan tó fa ju ìyapa lọ ó dẹ̀ ń jẹ́ ìjìyà tó ti ọ̀dọ̀ ọba wa ọwọ́ tún jẹ̀sẹ̀ lórí ìwà èyí tó ṣe fáwọn díẹ̀ nínú ẹ̀sẹ̀ ìwà táwọn. ẹ jẹ́ ká gbọ́ ẹgbà wá kan tó wá látọ̀dọ̀ Ummi Salamata radiyallahu anha ó ní mo gbọ́ ọba tó ń sọ báyìí pé tí ìyapa tó bá ti hàn láàrin àwọn mi ó sì mú ìyàwó yẹn kárí wọn ó ní mo wá ní ìrìn e títí àyẹ́ bá fẹ́ dé tí ọwọ́ àkárí gbogbo wọn ṣé kò ní sáwọn ẹni rẹ kankan láàrin wọn ni anẹ́bí níbẹ̀ ni ọlẹ́ni rẹ máa wà ọjà tó bá ajá sí ma rẹ máa wà bóò ni ọlọ́run ṣe máa ṣe pẹ̀ láwọn ẹni rẹ yẹn ó ní wọn tó sáwọn ẹni bí náà máa sáwọn ẹni rẹ àwọn ẹni rẹ rí àforíjì ọba àti àdẹ́wò àti wàhálà lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà pípọ̀ rẹ̀ ń wáyé ó sì ń wáyé pẹ̀lú okùnfà ìyapa bó ti tún rinlẹ̀ nínú súnẹ́nì ìdìní mẹ́jà nínú hadith abdullahi ibn umar ọlọ́run bá sí bàbá àtọmọ wọn là sallallahu alayhi abdullahi ibn ó lóun lòún sì wá àwọn èèyàn kan náà àwọn náà ń àwọn wà ọba olùjísé ọlọ́wọ́ bá wá dojú kọ wá ọwá ni mo ké sí ẹ̀yin alimuhajirin àwọn ìṣesí márùn kẹ̀m̀bẹ̀ mo ń wá ìṣọ́ ọlọ́run ìfẹ́kọ́ bá yín láyé torí tọ́wọ́ bá yín láyé àdánwò ni o ìwà pálapàla bí àgbèrè lára àwọn ọjọ́ kan débi pé wọ́n á máa kéde rẹ̀ bíi torílẹ̀-èdè wa yìí àti nígbà táwa sọ táwa sọ parí ẹ̀bólà báyìí ní ìsìnkú ọ̀yẹ́ kó ṣe wá lè mọ̀ jámù wá jámù òun ni wọ́n ń pè ní àwùjẹ́ òun náà ni ẹ̀ta ìró àìsàn tí ò lójútùú dà ní mẹ́kọ́ rẹ̀ tí bàjẹ́ bá ti hàn lára àwọn ọjọ́ kan tọ́dẹ̀ ń kéde ẹ̀ táǹgbọ́ nínú ìròyìn tí wọ́n fi sórí handset wọ́n fi sórí tẹlifíṣàn à ń gbọ́ nínú rédíò tó di pé wọ́n ń polongo ẹ̀ káàkiri tó bá ti hàn ta débẹ̀ débi fọ́n polongo ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni wọn tó máa ṣẹlẹ̀ sáwọn ọjọ́ yẹn òun náà ní ìgbóná àti ẹ̀gbọ́n ti gbóná tá a ti máa ń gbọ́ ọlọ́run máa ń lẹ lómi bẹ́ẹ̀ náà ẹ̀rí wọlé àwùjá àti àwọn ìntàmíromi inú àìsàn tá a lè morúkọ rẹ̀ èsì la kọ́kọ́ ń gbọ́ tẹ́lẹ̀ kí èbólà tó dé wọ́n sá lóhun tún lágbára èèyàn nílọ̀sẹ̀ ayé àfitọ́lọ́run bá tó bá mú yẹn wọ́n dẹ̀ tún gbà pé máa rìn ẹ̀rí nínú gbàgbọ́ tí wọ́n gbà pé máa rìn. ó ní àwọn àìsàn yìí èyí tó ṣe wípé kò ṣẹlẹ̀ sáwọn bàbá ńlá wọn tí wọ́n ti lọ. jẹ́ tí wọ́n bá lọ gbé àwọn bàbá wa tí wọ́n ti lọ bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn tó bá gbé wọn dìde tí wọ́n mọ ohun tí jẹ́ èsì. débi ipá tiẹ̀ máa sọ fọ́kàn tún jẹ́ Ebola. àwọn bí wọ́n tiẹ̀ ṣe eré kọ fún gan. bákan náà àwọn ìjọ kí òun ní máa ọ̀dá àti ilé kókó ìnáwó àtàbò sí àwọn aláṣẹ àtàdéwò ń pa nípa àwọn aláṣẹ wọn ni bọ́ sí ń jayé bí ẹni jẹsù ẹwọn bọ́ sí ń ṣe wá tí wọn ò ẹ̀mọ́ bí à ń jẹ nìkan kan ìkẹta sani sọ̀sọ́lá sọ wípé a mò ń wá sọ ọlọ́run kọ́ má bẹ yìí ni pé àwọn ọjọ́ àfi kọ́lọ́wọ́n ọba sọ pé kójú o máa rọ̀ ní sánmẹ̀ mọ́ ẹ̀rí ànábi sallallahu alaihi wasallam ó ní tí èèyàn bá ṣe tàwọn ẹranko ní òjò díẹ̀ nírọ̀ rárá gbogbo ọkàn gbẹ wọn aya wọn ni. ìkẹrin nínú àwọn ìṣesí mẹ́rin tó jẹ́ ọlọ́run ní ìfẹ́ kọ́ bẹ́yìn mẹ́wàá yìí kó bá yín láyé o ẹ̀rí àwọn ọjọ́ kí òun ní yé máa tú àlùkáwà ní àyàfi kí ọlọ́run ọba padà fi pọ́ ọ̀tá wọn ká wọn ọ̀tá wọn tí èsàrà wọn ìwọ̀n tó wá wà lọ́wọ́ wọn tí wọ́n mú dání apàdàdà gbá lọ́wọ́ wọn wọn ní ní kankan lọ́wọ́ mọ́. ìkarùn sálùkù sálá sọ pé mò ń wà sọ̀rọ̀ ìfẹ́ kọ́ bẹ́yìn láyé òun ni pé àwọn aláṣẹ wọn ò ní yẹ wọn ò ní gbò tí wọ́n sọ pé àwọn ò ní fi ohun tọ́lọ́wọ́n ọba àlekè ọlásọ̀kalẹ̀ dájọ́ nínú tíra rẹ̀ àfi kọ́lọ́wọ́n ọba ní kó fi wọ́n máa jẹra wọn yà ó ti pa àwọn ara wọn náà wọ́n máa gbógun tira wọn. ẹ̀yin onígbàgbọ́ òdodo kílẹ̀ míì èyí tí ń rin àti máa ń rí àwọn èèyàn irú yìí tó ń ṣẹlẹ̀ ní tsunami ń jè lóyàn ìyapa ọlọ́run ọba ní máa ń fa afa Ibn Abi Dunya látọ̀dọ̀ afa Malik wọ́n lọ wọlé tọ̀ àti arákùnrin kan ọwọ́ fún yìí pé ya ummul mu'minin ìrẹ̀ ìyá àwọn onígbàgbọ́ òdodo ó yà sọ fún mi nípa tó máa ń ṣẹlẹ̀ sílẹ̀ ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha ni. táwọn èèyàn bá ti ó dẹ̀ tọ́ lọ́lọ́run wọ́n bá ti àgbèrè ẹ̀tọ́ ni sọ́dẹ̀ mutí náà wa wọ́n gẹ́gẹ́ tí ẹ fi fi sẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ kó fi dájọ́ tọ́ba sì dájọ́ yẹn ọ wá lọ ilé epo mojí ọ wá lọ ọ wá rẹ̀ ọ pẹ̀lú ògùn ọlọ́run tó bí dọ́jà alá gbogbo bí wọ́n ń rí tọ́kadà ń pọ̀ kò sí nǹkan tí bẹ́ẹ̀ ju kíni lọ. ọ ọtí ní bẹ́ẹ̀ ní di ìgbà tó di yípa àwọn èèyàn gbà pẹ́tọ́ ni ká sì ni ká máa lùlù ká máa fún fèrè à ń gbọ́ làgàtà ni à ń gbọ́ ọ̀gá ńlá ni àbí wọ́n ń gbọ́ arábàbí wọn ọba àlejò ọlọ́wọ́ àsọ yìí pé kí sẹ́mẹ̀ gbẹ ojú máa sọ wípé ìwọ ilẹ̀ ọ̀yà máa mì pẹ̀lú àwọn ẹni tí ń bẹ́ńbẹ́ mì wọn kí wọn parun tí bá ronú tí níbi ìwà pálapàla yẹn tí wọn bá wá síwọ́ ọ̀yà kí lè rí wọn ẹ̀rì àfàwà Malik wọn làwọn yìí pé ìyá àwọn tó ṣé ọmọ ìyá wa ní bẹ́ẹ̀ ni á jẹ́ wàásì á dẹ̀ jẹ́ àánú fáwọn onígbàgbọ́ òdodo torí tí àyàn ọba ṣẹlẹ̀ á kẹni tí ò dẹ́ṣẹ̀ lóbi agbé tó bá di pé Ebola yẹn tún lọ mẹ́nìkan náà darí pé ń kírun gbọ́ yẹn kó ti wá mọ̀ ìwà pálapàla táwọn míì wù ní rẹ nìyẹn á jẹ́ wàásì á dẹ̀ jẹ́ àánú fáwọn onígbàgbọ́ òdodo ṣùgbọ́n tí Ebola, àbí gbogbo àwọn wàhálà yìí tọ́ba ṣẹlẹ̀ sáwọn aláìní gbàgbọ́ á jẹ́ ìdíyàjẹ fáwọn àti ìbínú látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. afáwọn anagun malik ó ní mi gbọ́ hadithi kan mi gbọ́rọ̀ kankan lẹ́yìn ìgbà tá nẹ́bí jáde láyé sínú mi dùn sí hadithi tí mo gbọ́ lẹ́nu ìyàwó àìsà yìí. nínú àwọn ẹni ìṣáájú afáwọn akáàbù wọ́n ní sẹ́rílẹ̀ tí máa ń mì tí máa ń rí àwọn èèyàn yẹn. táwọn èèyàn bá ti ń dẹ́sẹ̀ lórílẹ̀ ni ilẹ̀ gẹ́dẹ̀rẹ́ òun gẹ́ ẹ bẹ́ẹ̀ yapa àti ọlọ́run sọrọ ẹ̀dá ọlọ́run ni ilé ọmọ wa gbáyà tí ọmọ gbáyà ọlọ́run kí ma wọn máa wà nẹ́gà tí wọn ah, gbé tọ ṣé lórí rẹ̀ náà ti dára báyọ òṣìṣẹ́ kankan ẹ̀rí ilé ọba mi àwọn èèyàn nígbà máa ń sọ àdánwò àti wàhálà okùnfà ìyapa ìyapa ọba àtàwà wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àdúlẹ̀ ibn Umar wọn ni máa gbó òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọn ni tó bá ti di báwọn yẹn yahu wọn lówó wọn ò sí náà ẹlòmíì yahu kò lè ná sórí arẹ kò lè ná sórí ìyàwó ẹ kò lè ná sórí ọmọ ẹ kò lè ná fáwọn aláìní táwọn yẹn bá ti yahu tí wọn ò lè mówó jáde wọn tẹ̀bẹ́ yahu bil aina tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣòwò pálapàla òwò jákujáku kí lówó ọwọ́ abáyẹn parọ́ òun olè fẹ́ máa tajà ni ọwọ́ agbé ọjà fún ní twenty thousand torí kò lówó lọ́wọ́ ẹnìyẹn tún ní àlóhùn tún ọba nígbà ọjà yẹn wa ọjà tó dà fún ní twenty thousand ọwọ́ akọ thirty thousand lẹ́kùn òun náà ń gbé ní alẹ́ ẹ̀yìn náà tírú báyìí ọ̀fẹ́ sànú tírú báyìí bá ti ń ṣẹlẹ̀ láàrin yín báwọn yẹn ọba ká kọ́ ẹ wá wọ́n wá pa á dì ọlọ́wọ́n wá sọ àdánwò kalẹ̀ àdánwò yẹn ọlọ́wọ́n wá ní gbé kó tí wọ́n máa fi sẹ́rí síbi ẹ̀sìn wọn ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ẹ yá ajá lọ ohun tó bá bọ́ fún wa nú ẹ̀sìn wa ẹ já e padà kádẹ̀ má di láti sọ gbogbo ẹnìkan tó bá rí sí wàhálà àìrójú tí bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ má sọ pé nìkan ní ń ṣe ọ́ àyẹ̀sẹ̀ kẹ́kẹ́ ọ̀yọ́ kun kún jẹ̀míìlà ń tàrà lè wòjú da jẹ̀míìlà ìwọ náà ẹ̀dá wàá dẹ̀ rí pé ogun nǹkan máa dà ìyẹn ló súnmọ́ jù kí nǹkan yẹn jù tọ́ba ọ pé kò lójútùú rẹ wò ni ò ṣe déédéé ni ni ni ni yẹra rẹ wò lára àwọn aráalé rẹ bó ló fẹ́ ń ṣe sí wọn tó mọ́jú táwọn ìyàwó ẹ sọ̀rọ̀ àwọn aláre sọ̀rọ̀ àwọn ọmọ ẹ láre aládùúgbò rẹ sọ̀tà kíyèsí ẹ yẹra rẹ wò kí ni ìyapa tó ń ṣe ẹ̀rí eléyìí ló súnmọ́ ló fi jáde pé àwọn ẹni ìṣáájú sísẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tó ka wọn láyà wọn ni ah wọn tún ti wà pálapàla tí máa ń wè ẹjẹ́ afẹ́rí sínú ẹ̀sìn wa ìhun tó bọ́ fún wa ó lè yàn gbọ́dọ̀ sáfojúdi pákó nìyí súnnà ni. tí hadith dẹ̀ wá lórí ẹ̀ ipe pákó rúnrún kéèyàn máa rún pákó wọ́n máa ń fa àyọ̀nu ọlọ́run á kẹnu mọ́ ẹ̀rí kéèyàn máa sọ pé wa ni ẹ̀bọ́lá omi ṣẹlẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ o ó lè jẹ́ o a máa jẹ pákó dáadáa gbogbo nǹkan tó jẹ́ súnẹ̀ wà á lépa bá ńbolo láàyè ń gbogbo àwọn eléyìí ẹ̀sìn ẹ̀wà wọn wọn wà lójú ogun kan. oge fẹ́ kọ́ ọkọ̀ fẹ́ fẹ́ ọba òkè akíla ti pàṣẹ nínú súnlẹ̀ ọba ti wá ẹ̀ wọ́n gbé bọ́nu báyìí ọlọ́run ọba àlekè ọlá ti sànú tòótọ́ báwọn kèfè rí ti ní a èyí táwọn kìíní ìwà sí ìwà lágbára ìjẹ́ yín lágbára ju àti lọ ni wọ́n ti túká nìyẹn ọwọ́ adé fáwọn òfin padà borí á yẹra wa o títí ní nǹkan táwọn kéré gan nínú ẹ̀sìn á pè padà ẹ wá foríjì ẹlẹ́dàá yín ni. níbi àwọn kẹfẹ́ ẹ ti ṣe tó kù díẹ̀ káàtó kẹsì ronúkú àdáǹbí àwọn èyí tẹ́ ẹ máa ṣe àgàgà tọ́ba jásí pé àìsàn Ebola àbí kí ló ń pé kọ rẹ̀ yìí tọ́ba jásí pé àìsàn yẹn ìyapọ̀ ọlọ́run ọba ló fà á omi omi gbóni àtiyọ̀ kí ó gbé kú o èyí tí Joshua asinagogu tó pàpè kọ rẹ̀ fún yín nígbà tá a sì dúró déédéé nú ẹ̀sìn tẹ́lẹ̀ kálukú rẹ̀ sí ní kọ́ ọ̀lọ́kun lọ́sìn. wọn ní omi gbóni àti yọ nígbà wọn jẹ àgbè ya táfìrí pé kẹtẹkẹtẹ ní tòótọ́ wọn bá lónìí nìkan ni. tó àkọọ́lẹ̀ wo lọ́wọ́ aṣọ ìgbà ìsìn ẹ̀yọ̀ kẹ́ńbẹ́ tí pa gbogbo arun lẹ́ẹ̀kan náà ara kọ́lẹ̀ kẹtọ́ bá másìkò kálukú bá tó ọba àjá sí pé ẹ̀bólà ní ọ̀pá dájú. ẹni tí ó kú kú máa gbá àárín àwọn ẹni mú jù ní yẹn náà ló sì máa pa nígbà tásìkò bá kìí tó bá ṣe wípé ìyapọ̀ ọlọ́run ọba lọ fa ẹ̀bólà tó ń ṣẹlẹ̀ yìí omi àti iyọ̀ omi gbóná òun kí ó gbé kú ọ tí wọ́n ní sínágọ́gù lọ́pàpẹ̀ kan rẹ̀ fún yín lóní kẹ́ fi wẹ̀ lónìí nìkan tó bá wá já sí pé àìsàn yìí pẹ̀lú ìyapa ni táwa sọ wípé àpèkọ tí sínágọ́gù pàpèkọ rẹ̀ la tún máa ṣe ìyapa mi ìtún nìyẹn o ọ̀daràn mọ́rẹ̀ nìyẹn. adarìn kan tẹ́lẹ̀ à ń jẹ apá kan ìyá rẹ̀ lọ́wọ́ adọ́túnfì ní ikú ìdáwọ́túnfì ikú yìí ó na ẹ̀dùn alágbára pọ̀ òun náà ní tẹ̀sídẹ́ ìkìlìkù hajj adágbígbá pàpè kan fún wa torí oṣù káhìn oṣù káhìn èbèrè ní àtúwá kan fún wa sí àtúntò ti fún wa ń pa tí adágbígbá bá sọ pé báyìí lórí tí èèyàn bá gbà à ó ń dọ̀hún ti dá láìmọ̀re sí wọn tí wọ́n sọ kalẹ̀ fànẹ́bí o ẹ̀rí ẹ̀yàn onígbàgbọ́ òdodo sómi àti yọ̀ tá a bá fi wẹ̀ tóun ní ọwọ́ ajé kí yẹn wò sẹ́nu ẹ̀ bọ́là tọ́lọ́wọ̀n bá fẹ́ wò yẹn sàn ẹgbẹ́ ohun tí nàbí ilá Ibrahim sọ ní alayhi salam wọn ni wàá yí gbogbo eléyìí tá a sọ yìí kìí ṣe pa sọ pé oògùn tí ọba lẹ́bọ́nú tí èyí ṣe adágbígba lọ́dà fún yẹn àní ká má lóògùn yẹn ló fi jẹ́ pé gbogbo àwọn èèyàn tó ń ṣe ti sọ́ọ̀lù á ní kàn pé àwọn dókítà tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìpè sátẹ́gùn fẹ́ sí ìta ni atẹ́gùn tó wá fẹ́ ìta yẹn wọ́n ní kò sọ́gbọ́n tá a lè fi gbọ́ atẹ́gùn yẹn nù àfi ká mú mi gbóná àti ọ̀ká fi wé ara wa iná ìlà atẹ́gùn yẹn fi máa gbọ́n nù ẹ̀rí àní má lóògùn tí ọba lẹ́bọ́nú tí èsì ń ṣe ohun tó wá látọ̀dọ̀ adágbígba tó ti pa àwọn dókítọ̀ gidi tó ti gbẹ̀mí tẹ̀ ni wọ́n fàpẹ̀kọ rẹ̀ fún wa àní amálò ẹ̀yọ́ nígbà gbọ́dọ̀dọ̀ afáwọn alhassan al-basri wọ́n ní sẹ́rí wàhálà ìtinẹ̀ ìpayín keke kìí sábà wáyé jì alátọ̀dọ̀ ọlọ́run ní o tí bá ń tẹ̀lẹ̀ sí yẹn àwa ń bẹ ọlọ́run ọba sùmánù ọ̀tàlá ìyá ọlọ́dàkùnbá ni mú kó o. àdẹ́wò bá ní mú kó ìpáyín kékeré ní nàìjíríà ọlọ́run dákun bá ní mú kó ọlọ́run ìbínú rẹ wàhálà rẹ ìdààmú rẹ ọlọ́run dákun mú wà ó ọlọ́run gbogbo àwọn ẹni tí bàbá ní já wọn nígbà àbá ọlọ́run dákun bá ní sàn ọlọ́run ọ ni ọlọ́run dákun foríjì wa ó ọlọ́run rọ́bànà ìdínà kàkà fún rahim torí wọn ọlọ́wọ́n bá ọba aláforíjì náà ọ̀sán máa ń kẹ́yìn àbí ọlọ́wọ́n bá sùn àná ọ̀tàlá gbogbo àwọn kẹtọ́ ọlọ́wọ́n bá ti ṣe fún wa dáadáa ọlọ́dà fún àjọ bàjẹ́ orí ayé àbí ìwọ ọlọ́wọ́n ọba orí tọrún ọlọ́dà kò ṣe fún wa dáadáa tó ṣe fún wa láyé tí ó tún ṣe àlẹ́ sí dáadáa fún àjọ gbìnà fẹ́mọ̀ ọlọ́dà kò ṣe fún wa àbí ọlọ́wọ́n bá sùn àná ọ̀tàlá àwọn ọmọ tẹ́nìkọ̀ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمة الله تعالى